ṣó wà lára ẹ. I'm not the young boys o. Oh. So. You are useless people for life people are living in peace you want to cause problems Say, in Yoruba nation you are you are mad. wọ́n bọ̀ ní inú secretariat ó wà lára ilé ó ń dé wà lápá ilé ó wà lọ́wọ́ lára ilé náà sí sí sí náà ìgbàdí wà gbẹ wà. àlàyé ìjòjì ẹ ó dèdè ó dèdè ìdèdè kò jẹ́ àbí. sí sí lọ́wọ́ ẹ sókè ọwọ́ ilé ti kọ́tọ́ débi kí n lè bá tẹ̀lé. ó wà bẹ́ẹ̀ kò sí. ó yà jù yọ one by one. okay another one see another one. he plenty for the body yeah, one here, remain one. Yosingi lede, Yosingi lede. Ìwọ wo ni? Ẹja mọ bọ̀ wá ká gbé. Yóò yóò fún ara ẹ̀. Wọ́n mẹ́ta ṣáàjì all of them o. Ẹ yọ ọ́ sọ̀rọ̀. Olóró. kí ni ẹsẹ̀ ìṣòwò tó gbé sára báyìí kí ni ẹsẹ̀ ìṣòwò tó wá ṣó ẹ báyìí ṣó ẹ̀pù ẹ wear your this juju do e help you ẹ ọ ọ̀gá babaláwo e help you. Come on, Etia. Carry your camel where? Where your camel? Where your camel? Be at Ibrahim. Carry your camel. No, just remove only white. I mean, now. Oh, no, one oh, where, where you are coming? Give one coming. This one, I'm the chap. ó yà gbàlẹ́ ká wò ó. ó kà dẹrù lùrù kò kò síṣẹ́ gbogbo àtàwùjọ tó kó sára kò síṣẹ́ ó yẹ kó ti fly ni. ó yà ọkọ tẹ disappear. ó ti disappear. <laughs> where you na this one accept to be at this side. ẹrù ìyá má pè kò lẹ́yìn lọ́rùn kò síṣẹ́. ìjọba jóògùn lọ àwọn oníkankan lára ṣùgbọ́n ìjọba jóògùn lọ. You made it with a pocket. See now. For the boot self, they will tight. They will, they will tight. I said they will tight for the boot. You are useless people, like.

ó wà lára ilé ó wà lápá ilé ó wà lọ́wọ́ lára ilé náà sí sí sí náà. ìgbàdíwà ọgbẹ wà. àlàyé ìlú ti ẹ tó. ó ń dèdè ó ń dèdè. ìdè ìdìbò jẹ àbí. sí lọ́wọ́ ẹ sókè ọwọ́ ilé ti kọ́tọ́ débi kí n lè rájọ. ó wà bẹ́ẹ̀ kò sí. ó yà jù yọ one by one. okay another one see another one. he plenty for the body yeah, here, yosigilẹdẹ yosigilẹdẹ iwọ wọ ni. ẹjẹ amọ bọ wa ka gbé. yóò yóò fún ara ẹ. wọ́n mẹ́ta sáàjì ọlọ́dẹ bò. ẹ yọ ọ́ sọ fún mi. kí ni ẹsẹ̀ òkúdó wa gbé sára báyìí kí ni ẹsẹ̀ òkúdó wa tí ó ẹ báyìí tí ó ẹ wear your this you do help you ẹ ọ ọ̀gá babaláwo help you. Come on, Etia. Carry your camel. Where? Where your camel? Where your camel? Be at Ibrahim. Carry your camel. No, just remove only white. I mean, now. Oh, no, one, oh, where, where you are coming? This one coming. This one, I'm the chap. Oh, yeah, but I can't go. Okay, there we go. Go see, go go. I tell you, talk go Sarah. Go see. Oh, yeah, go see fly ni. Oh, yeah, go there disappear. Go there disappear. <laughs> Where you now? This one, except to be at this side. Eh, we are not going to let you Go see, sir. Ìjọba jókòó lọ. Àwọn oníkankan lára ṣùgbọ́n ìjọba jókòó You made it with a pocket. Color the no, For the boot self, they will tight. They will, they will tight. I said they will tight for the boot become government property. You told it He said He said, I said don't become government property. Yoruba money dey Yoruba money no dey there and na Nigeria money dey dey still dey spend. Na Yoruba money dey spend. Yoruba money. Yoruba nation money dey there for border dey spend. I start you. Officer, officer. I will do money. Put your hand down. Bring your hand down. So send to fire. There's no. Open that one. Collect on that one. Eh? Ah, ah, ah. Yo, open it. Open it for us. We are going to share. Open it for us. Open it. Oh yeah, my brothers here. Oh yeah. Those best are ready. Put your hand down. Bring your hand down. This one. Oh, sorry, we are not get that well. Oh yeah, open that one. Collect on that one. Another one inside. Eh? Oh yeah. Yo, open it. Open it for us. We are going to share. Open it for us. Open it. Eh, eh she, she. Shisha man. Open my eye, they for them. Remove them down. Carry your head up. Ah, wow. So, we're going to do it. it. Just for eh? It before you say you should turn it, turn it back to you. He said import. I said don't become government property. Yoruba money dey Yoruba money no dey there and Nigeria money dey dey feel Na Yoruba money dey feel Yoruba money Yoruba nation money na dey feel it fine. I start you. Officer, officer. I will draw money. Put your hand down. Bring your hand down. So, Santo, I'm fire. Open that one.